السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابته أجمعين وبعد akira wa ní kíkí tí ọlá kíkí tí ọlá ikú ìkí ọlọ́run ọlá rẹ̀ kọ́ máa bá gbogbo wa gbé gbólóhùn méjì wa ní àkókò yìí lórí kókó ọ̀rọ̀ zikirullahi ta'ala ìmọ̀rántí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ẹ̀yin ẹrúsìn ọlọ́run kò sí ohun tó wà láyé tí kò máa ní bùkátà sí ohun tí nǹkan náà fi máa ṣẹ̀mí ẹ rí i pé koríko ó nídìí òjò ó nídìí omi ó sì nídìí atẹ́gùn bẹ́ẹ̀ náà ni àwọn kan tí ń bẹ lóríkèé ara wa ọmọ èdè ènìyàn ọkàn ọmọ èdè ènìyàn ó máa ń dógùn ó sì máa ń dìpẹ̀tà ohun tí gẹ́gẹ́ bí irin gẹ́gẹ́ bí ṣe dìpẹ̀tà ohun tí ó wá lè jẹ́ kí ọkàn kí ó má dìpẹ̀tà mọ́ kó má níṣòro kó mọ́ tó lè fọ́ mọ́ òun náà ni ìrántí ọlọ́run ọba tá a mọ̀ sí zikiru lai ìrántí ọlọ́run ọba yìí ọmọ èdè yẹn ní bùkátà sí púpọ̀ nítorí wípé anafsu al bisu ẹ̀mí tí máa pààyàn láṣẹ aburú gbogbo ìgbà nípa ọkàn láṣẹ aburú ṣèitán ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ẹni títí ẹ ti jóná tó fẹ́ kí tẹ̀lé mi tún jóná pẹ̀lú tiẹ̀ tiẹ̀ títún wáyàn tó fẹ́ pèrò sọ́kọ̀ tiẹ̀ òun náà wà pẹ̀lú ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo ìyẹn ló fà á tó jẹ́ pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn a ní bùkátà sí ìmọ̀ ìrántí ọlọ́run àní ìrántí ọlọ́run ọba ó pàtàkì púpọ̀ bákan náà ìfẹ́ nú ọmọ èèyàn ó tún máa ń dà láàmú tó fi jẹ́ wípé kò ní fẹ́ lè rí ohun tí ó yọ ọlọ́run ọba nínú tí òfin ní jẹ́ kó rí ìyọnu ọlọ́run ọba ẹ̀yẹn rúṣin ọlọ́run ìrántí ọlọ́run yìí a gbọ́dọ̀ jẹ́ kí ó pọ̀ púpọ̀ nínú àwọn ìṣesí wa ìrántí ọlọ́run ọba yìí a gbọ́dọ̀ jẹ́ kó wà nínú ètò wa gbogbo ibi tá a bá wà ká máa rántí ọlọ́run ìrántí ọlọ́run kò mọ ní ìgbà tá a bá kírun àárọ̀ àbá kírun àyílà àbákìrún àlàásàrì mọ́gìrì ìṣá inú mọ́sálásí nìkan kódà tá a bá wà nídìí òwò wa ká máa rántí ọlọ́run tá a bá wà nídìí ọjà wa tá a wà lọ́fíìsì wa a wà nínú oko wa tá à ń roko tá à ń kọ́kó ká máa rántí ọlọ́run a gbọ́dọ̀ sọ wípé ẹ dákun sọ̀rọ̀ rántí ọlọ́run wa níyà yín yìí ẹ dákun ọ̀rọ̀ ibiṣẹ́ leléyìí ọ̀nà owó leléyìí ọ̀nà òfun ọ̀nà ọ̀run leléyìí ká ṣọ́ra ká má máa sọ báwọn ọkàn ọmọ ẹ̀dá ènìyàn ó ní bùkátà sí ìrántí ọlọ́run ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò eléyìí ló fà tí wọ́n fi ṣàfihàn ọ̀rọ̀ kan sí àáfàá wa Ibn Taymiyyah ọlọ́mọṣàbá yọ́nú sí i tó ń sọ wípé ní ọmọ èdè ènìyàn ọkàn ọmọ èdè ènìyàn ó ní bùkátà sí ìrántí ọlọ́run gẹ́gẹ́ bí ẹja bó ṣe ní bùkátà sí omi. Si ẹ wo báwo ni kọ̀ǹdíṣàn ẹja ó ṣe rí nígbà yòówù tí a bá mẹ́ja kúrò nínú omi tí ò sí omi tí ò omi ẹ rí wípé irú ẹja bẹ́ẹ̀ ọ̀fẹ́ kú <clears throat> bẹ́ẹ̀ náà ni ọkàn náà tí ọba máa rántí ọlọ́run ọba ni ọkàn náà fẹ́ di òkú nìyẹn ọba ọlọ́run pa aláṣẹ rẹ̀ púpọ̀ nínú nínú àwọn àyàtọ̀ pọ̀ sọ fún wa yìí pé yẹ àmẹ́nu izukuru lọha ha kẹsirọ wasabihuhu bukuratan wa asila ẹ̀yin tẹ́ gbọ́ lọ́wọ́ gbá lódodo ọdọwọ yín o ẹ máa rántí Ọlọ́run ọba ní gbogbo ògbà ẹ àárọ̀ àti ní ìrọ̀lẹ́ bákan náà nínú àyà gbogbo lọ́kùnrin àti ní obìnrin bákan náà Ọlọ́run lòun ti tọ́jú àforíjì òun ti tọ́jú ẹ̀ kalẹ̀ de àwọn ẹni tó ṣe wípé ní wọ́n máa rántí ọlọ́run ọba ní gbogbo ògbà àti ní gbogbo àsìkò ọlọ́run tó sọ láyè mí wípé ní vazikuru ni azikurukum wàlá zikirulahi akbar ọlọ́run ní ẹ máa rántí òun kóun náà lè máa rántí yín àti pé ìrántí ọlọ́run ọba òun ni ó fi ń tóbi jùlọ èèyàn rúṣin ọlọ́run pẹ̀lú ìrántí ọlọ́run ọba èyí tá à ń pè ládùúà òun ni ọlọ́run fi máa ń yọ èèyàn kúrò níbi àwọn aburú òun náà ni ọmọ èèyàn ló fi máa ń là níbi oríṣiríṣi àdánwò tí a bá wo àwọn èèyàn lónìí ọ̀pọ̀lọpọ̀ ti di páńpẹ́ ó ti kó sí páńpẹ́ àwọn olóògùn ọ̀pọ̀lọpọ̀ ti kó sí ọwọ́ àwọn adáhunṣe nítòsí fà á tó fi di pé ń pòrè lé àwọn adáhunṣe òun náà ni mùsíbà tó sọ̀kalẹ̀ sọ́dọ̀ rẹ̀ mùsíbà yìí kì ti sọ̀kalẹ̀ sọ́dọ̀ rẹ̀ tó bá jẹ́ kó jẹ́ni tí í máa ṣe àgbékàrò ni tó bá jẹ́ni tí máa rántí ọlọ́run ọba tó bá jẹ́ni tí í máa dárúkọ ọlọ́run ọba tó bá jẹ́ni tí ó máa ń ṣe àdúà àmọ́ ìgbà yòówù tí èèyàn bá ti ṣílẹ̀kùn kéèyàn mọ̀ kí mùsùlùmí mọ̀ wípé ilẹ̀kùn tó wà láàrin ẹ̀dá àti ọlọ́run ọba ó wà ní ṣíṣe kalẹ̀ o àyàfi ìgbà tí ọmọ èdè ènìyàn tó bá fi àyòkùnrin tí ọlọ́run tó bá fi ti ilẹ̀kùn náà pa ẹ̀yin ẹrúsìn ọlọ́run bẹ́ẹ̀ àbájá ẹni tí bá rántí ọlọ́run ọba ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga yóò jẹ́ kíró ẹni bẹ́ẹ̀ kó mọ́ kúrò níbi nefak níbi sọ̀bẹ́sẹ̀lú táǹpẹ̀ ní mọ̀náfíkì ẹni bẹ́ẹ̀ ọlọ́run ọba ọ̀là kúrò níbi páńpẹ́ ìfẹ́ inú ẹni tí bá rántí ọlọ́run ọba ọlọ́run tọ́jú àlìjẹ́nà ń dèrà kalẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀ ẹni bá rántí ọlọ́run ọba ṣètánì ò ní láyè lọ́dọ̀ òun yóò máa ṣèyí méjì wípé èwo ni ń ṣe èwo ni kí n má ṣe eléyìí ló fà ìrántí ọlọ́wọ́n báyìí òun ni òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ló sọ fún ìyá ńlá wa fatima tí í ṣe ìkánú àwọn ọmọ bíbí inú rẹ̀ nígbà tí ó wá bá nàbì nàbì wa sọ fún un wípé nítorí ọba wa sọ́dọ̀ òun tó ló ní ìdí olùrànlọ́wọ́ ẹ jẹ́ ń sọ fún wa àti baálé rẹ̀ ṣíṣe ali ọlọ́mọsàbáyọ́nù sí gbogbo wọn lápapọ̀ tí ohun tí ẹ ní ìrètí ẹ ní bùkátà sí òun náà ni ìmọ̀rántí ọlọ́run ẹ máa sọ pé subhanallah ní ìgbà thirty three mẹ́tàléláọgbà ẹ máa ṣe alhamdulillah ní ìgbà thirty three mẹ́tàlélọ́gbọ̀n ẹ máa ṣe allahu akbar ní ìgbà thirty three mẹ́tàlélọ́gbọ̀n tẹ̀bá wá parí rẹ̀ ó jẹ́ tẹ̀bá kà papọ̀ <clears throat> ó jẹ́ nǹkan bíi ọgọ́rùn èyí tó ẹ aláàkúbárù yẹn kẹsàn-án ní mẹ́rìnléní ọgbọ̀n gbogbo rẹ̀ ó máa jẹ́ ọgọ́rùn-ún ọgọ́rùn-ún ní ń jẹ́ nínú òǹkà àti lórí ahọ́n ṣùgbọ́n bó ṣe rí yẹn ń kọ́ ẹgbẹ̀rún ní ń jẹ́ nínú òṣùwọ̀n ṣẹ̀dá ní ọjọ́ àlìkìyàmà ẹni tó jẹ́ khalifa ẹlẹ́kẹ̀ẹ́ni tá à pè ní ali tí í ṣe ọkọ fatima tawi ọwa ni àti yusuf jíṣẹ́lá muhammad ti sọ léyìí fóun òun ò fi gbólóhùn yìí lẹ̀ lálẹ́ kóhun tó sùn kò síjọ́ náà láyé torí náà àwa náà ẹ jẹ́ kí a máa pọ̀ ní ìrántí ọlọ́run ọba ẹ jẹ́ ká máa ṣe tá a wí tá a bá fẹ́ sùn lálẹ́ kó má jẹ́ pé gbà tí a bá kírun tán nìkan náà là á máa ṣe subhanallah thirty three alhamdulillah thirty three allahu akbar thirty four ti ń jẹ́ ọgọ́rùn-ún tí wọ́n ń jẹ́ ládàá ẹgbẹ̀rún ní ọ̀dọ̀ ọlọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí wọ́n ti fi ìrántí ọlọ́run ọba lẹ̀ àwọn àzikáàrù kan bẹ ìrántí ọlọ́run bá kan bẹ tí ń ṣe àdúrà tó yẹ ká máa ṣe láàárọ̀ àzikáàrù sọ́bà bẹ́ẹ̀ náà ni àwọn àzikáàrù màsà ètò yẹ ká máa ṣe ní ìrọ̀lẹ́ asibahana wa asibahana mọ́lẹ́kùlélàì walhamdulilayi la ilaha illallah títí tó fi délẹ̀ kó tó bá dìrọ̀lẹ́ amsayina wa amsal mọ́lẹ́kùlélàì wàhádàwó gbé pápátá àdúrà tó tọ̀dọ̀ jíṣẹ́lá Muhammad wà nù. ìbánisọ̀rọ̀ ìbọ́lọ́hún sọ̀rọ̀ nu tọ́tọ̀dọ̀ ọ̀gá wa àgbà àfáà wa àgbà òjíṣẹ́ náà Muhammad wà nìyẹn káwọn ọmọ gbìyànjú ẹ̀ pàápàá jù lọ tábàlì kan tí ń pè ní muslim àbá ń bẹ̀ bẹ́ẹ̀ tíra muslim yìí àwọn àdúrà yìí àtàwọn tó jẹ mọ́rù wọn ń bẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ wọ́n mùsùlùmí gbìyànjú o ní wọ́n pè ní citadel bákan náà kí èèyàn ọmọ náà o àfẹ́ ká máa gbóhùn sókè tá a bá ti ń wí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó jẹ́ ká mọ̀ wípé ní wọ́sùkò rọ́bàkà fi nafsika tazọ́rù àn wàhífàtàn wàdúnà lè jáhari mínà lè káwùlì ọlọ́run ní bilgudu wàlá asọ́ọ̀lì wàlá takum mínà lè gáfìlì suratul A'raf àyà ọgọ́rùn méjì àti márùn two hundred and five ọlọ́run ní bí wọ́n fẹ́ rántí ọlọ́run ọba yín ẹ máa rántí ọlọ́run pẹ̀lú ìtẹríba pẹ̀lú ohun ìrẹ̀lẹ̀ ẹ má máa pariwo mọ́ ẹ má máa pariwo ayé máa ń fi spíkà ká máa fi là ń ṣe ìrántí ọlọ́run ọba nítorí pé ìsúnmọ́ ọlọ́run ọba ló jẹ́ láàrin àwa àti ọlọ́run ọba èyí tó dá wa ni níparí ọlọ́run ọba tó láàrin ẹ̀gá sọ̀rọ̀ náà kọ̀ọ̀rọ̀ àánú ni yā ayyuhal-ladhīna āmanū èyí tẹ́ ẹ má jẹ́ kí dúkìá yín ọjà yín ibi iṣẹ́ yín owó tẹ ní àwọn ọmọ yín ẹ má jẹ́ odi yín lọ́wọ́ kẹ́ má fi máa rántí ọlọ́run wọ́n máa ń yá fún àlèzálè ká nítorí bá rántí ọlọ́run ọba fáwọn láyé ká humul khasirun ọlọ́run ní irú wọn wọ́n ti ṣòfò ọlọ́run ọba mi kò ní jẹ́ aṣòfò gbogbo ibi tá a bá wá wà tá bá fẹ́ parí ìjókòó ká máa wí gbólóhùn tá a fẹ́ wí ní parí ìjókòó wa ànábì ẹni máa ń wírú ẹ̀ ọlọ́run ó fi ṣe ìhákúrú ẹ̀ṣẹ̀ fún kí ni gbólóhùn náà subhanakallahumma wa bihamdik